àwọn kan gbé mílíọ̀nù mọ́kànléláàádọ́rin wá pé kí n jáwọ́ nínú ẹjọ́ ọkọ mi ìyàwó adégòkè ló sọ bẹ́ẹ̀ ìyàwó olóògbé timothy adégòkè abilékọ bọ́látitọ́ adégòkè ti tú àṣírí ńlá nípa bí àwọn kan ṣe gbé owó ńlá wá bá a pé kó jáwọ́ nínú ẹjọ́ tí wọ́n pè tako bí wọ́n ṣe pa ọkọ rẹ̀ nípakúpa lákòókò tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́. Lo, obìnrin náà ní àwọn kan tóun kò lè sọ pé ẹni báyìí ni wọ́n ń ṣiṣẹ́ fún gbé mílíọ̀nù mọ́kànléláàádọ́rin seventy one million naira wá ká òun mọ́lé tí wọ́n sì ń bẹ òun pé kóun gba owó ọ̀hún lọ́wọ́ àwọn kóun juwọ́ sílẹ̀ lórí ẹjọ́ tí wọ́n ń bá àwọn ẹni tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé náà ṣe pátápátá abilékọ Bọ́lá ti tó ní ṣe lòun takú kanlẹ̀ tóun kò sì gba owó náà lọ́wọ́ wọn nítorí pé ìdájọ́ òdodo lòun ń fẹ́ láti ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ náà ó ní mi ò mọ̀ wọ́n rí o bẹ́ẹ̀ ni mi ò lè sọ pé ẹni báyìí gan ni wọ́n ń ṣiṣẹ́ fún mo kàn déédéé rí wọn nílé mi ni lẹ́yìn tí mi ò dá wọn lóhùn ni wọ́n lọ gbé owó náà ká ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n olóògbé Timothy Adégòkè mọ́lé tó ń pàápàá sì kọ̀ jálẹ̀ pé òun kò gba owó náà lọ́wọ́ wọn kódà wọ́n ní àwọn máa fún mi ní ṣọ́ọ̀bù ńlá kan tí màá fi máa ṣọrọ̀ ajé pẹ̀lú owó tí wọ́n gbé wá fún mi yìí nígbà tí mo kọ̀ jálẹ̀ tí mi ò gbà á lọ́wọ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí dúnkookò mọ́ mi ṣùgbọ́n mi ò bẹ̀rù wọn o mo sì dúpẹ́ pé ọlọ́run ọba gba gbogbo ògo ó lójú ti àwọn oníranù ọ̀hún pátápátá àbílẹ̀kọ bọ́lá ti tó ní pẹ̀lú bí òun ṣe rí ìdájọ́ gidi gbà láti ọ̀dọ̀ àwọn adájọ́ ilé ẹjọ́ náà lórí ikú olóògbé timothy adékòkè yìí ó fi hàn pé lóòótọ́ ọlọ́run ọba kò sí lẹ́yìn alábòsí rárá àti pé àwọn adájọ́ tó dáa ṣì wà lórílẹ̀‐èdè wa bẹ́ẹ̀ ò bá gbàgbé ọdún 2021 ni wọ́n pa olóògbé Timothy Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé ìtura kan tí wọ́n ń pè ní Hilton Hotel níbi tó lọ sùn sí nítorí pé ó ní ìdánwò nílé ìwé náà lẹ́yìn tí wọ́n pa á tán ni wọ́n lọ ju òkú rẹ̀ sí ibì kan tẹ́nìkankan ò rí wọn láti ìgbà náà ni ẹni tó ní ilé ìtura ọ̀hún olóyè rahman adédoyin àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ kọ̀ọ̀kan ti ń jẹ́jọ́ ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n ọ̀sẹ̀ tó kọjá yìí ni adájọ́ ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ ọ̀hún dájọ́ ikú fún olóyè adédoyin àtàwọn ọmọọṣẹ́ méjì kan tí wọ́n gbàgbọ́ pé wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ náà adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún aláròyé online television